أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي قال في كتابه لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم أحمده سبحانه وتعالى وأشكره جعل القرآن تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنزل كتابه هداية للعالمين ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وشفاء لما في صدور الناس أجمعين وأشهد أن محمدا عبده ورسوله الذي كان خلقه القرآن يحل حلاله ويحرم حرامه ويعمل بمحكمه ويؤمن بمتشابه صلى الله عليه وعلى آله وصحبه الذين ساروا على نهجه واقتفوا أثره وتمسكوا بهديه فعزوا وسادوا وملكوا وقادوا ومن تبع هدايتهم ولزم سنتهم إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí tí ọpẹ́ yẹ lórí ìdẹ̀ra oore tí ó ṣe fún wa ọlọ́run ọba náà ni ọba tí ó sọ nínú tírà rẹ̀ tí ṣe alukur'anil karim wípé òun ti ṣe àánú tó pọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo nígbà tó ń gbé òjíṣẹ́ kan tó ń gbé dìde fún wọn. òyìn ọlọ́run ọba náà sì dúpẹ́ fún púpọ̀ ọba ẹni ọba tí ó ṣe alukur'ani ní àlàyé fún gbogbo nǹkan ó sì ṣe ní ìmọ̀nà àti ìkẹ́ àti ìdùnnú fún gbogbo olùgbàgbọ́ òdodo. mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí lótìtọ́ àfi Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba yìí kò sí ẹgbẹ́ fún kò sí àfijọ́ fún kò sì sí orogún kankan fún ọlọ́run ọba náà ọba yìí sọ tírà kalẹ̀ kó máa jẹ́ ìmọ̀nà fún gbogbo àgbáńlá ayé àti ìkẹ́ fún gbogbo olùgbàgbọ́ òdodo kó sì tún máa jẹ́ ìwòsàn fún gbogbo ohun tí ń bẹ nínú gbáyà àwọn èèyàn lápapọ̀ mo jẹ́rìí pé dáadájú anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹrú sin ọlọ́wọ́n ọba ní òjíṣẹ́ rẹ̀ ni ìwà anábíwá sallam sì ní alukur'an gbogbo ń tọ́jẹ́ má halal inú rẹ̀ ó ṣe ní halal gbogbo ń tọ́jẹ́ má haram ó ṣe ní haram ó sì ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn ètí àlàyé ẹ̀yẹn jù dáadáa nínú alukur'an ó sì nígbàgbọ́ tí kò yé wa tó ọlọ́run bá wa kí anabi sallallahu alaihi wasallam àtàwọn alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó ṣe pé wọ́n bá tó ń rìn lórí ìlànà rẹ̀ tí wọ́n sì fi ipasẹ̀ wọn tẹ̀lé orípa rẹ̀ tí wọ́n sì di ìlànà rẹ̀ mú àwọn tó ṣe pé ńgbà tí wọ́n di ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n dẹni yìí wọ́n sì di ẹni tó ga wọ́n dẹni tó níkàpá wọ́n sì di adarí ọlọ́run gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ náà tó tẹ̀lé súnà wọn títí òfin dọjọ́ àlùkìyàmọ̀ ọlọ́run bá nìkẹ́ gbogbo wọn lápapọ̀ ní òní tí í ṣe ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú oṣù shawwal ní fourteen forty one hijra nabi sallallahu alayhi wa sallam ní masiru nawal ní agbègbè asẹ́yìn náà ni a tún tẹ̀síwájú láti gbára wa ní ìyànjú ní bí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá fún wa ní agbára ma láti tún bá wa sọ̀rọ̀ nípa tírà ọlọ́run tí ń ṣe al-Qur'anul gbogbo àti ajẹ́ mùsùlùmí ẹ jẹ́ àmọ̀ pé àwa náà ni àlùmọ́ alukur'an kẹrìm gbogbo bí yóò ti abá sí wa ẹ jẹ́ ká páyà ọlọ́wọ́n ọba nípa apá àti ìpayà rẹ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ bá a ti sọ síwájú ó sọ nu suratu ali imran ọlọ́ni làkọ̀dé manna allahu ala almu'minin dáadájú òun ọlọ́wọ́n ọba ti ṣe ìkẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo iz ba'atha fihim rasulan min anfusihim nígbà tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbé òjíṣẹ́ dìde fún wọn látara ara wọn So òjíṣẹ́ yìí ń fi nǹkan tíra ọlọ́wọ́n bá fún wọn tó ó ń fi tíra ọlọ́wọ́n bá mọ̀ wọn àti hikma ó fi yé wọn síwájú rí àwọn èèyàn yìí tó torí pé ọlọ́run gbé anábì dé nínú àná tó fojú hàn ni wọ́n wà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ ọ̀rọ̀ rẹ̀ tó lóore jù ó sọ kalẹ̀ fún anabi sọlá alẹ́ sọlá fún àlè ó mọ̀ tó lóore tọ́lọ́run ọba ìlẹ́kẹ́lá mú jáde fún àwọn ènìyàn ètò ṣe pé alukur'ani yìí yóò máa fi wọn mọ̀nà lọ sí ojú ọ̀nà tó gún régé jù ó sì jẹ́ ètò ṣe pé ọ̀nà ètò ṣe pọ́ tó dúró déédéé jù yóò sì máa mú wọn jáde kó nínú òkùnkùn àwọn òkùnkùn oríṣiríṣi lọ sínú ìmọ́lẹ̀ pẹ̀lú yọ̀ǹda ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ ni alukur'ani karim nígbà tí rògbòdìyàn bá ṣẹlẹ̀ òun náà ni nǹkan tí a lè padà sí tá a fara tì òun náà sì ní tọ́lọ́wọ́n ọba ìlékè ọlọ́mọ fi yọ wá kó nu gbogbo àwọn mùsíbà àti àwọn fìtínà àti àwọn wàhálà tó bá ṣẹlẹ̀ gbogbo àwa tá a jẹ́rùsìn ọlọ́run ká lọ mọ̀ yí pé alukur'ani ìròyìn àwọn tó ṣáájú wa ń bẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni làbárì àwọn tí ń bọ̀ wá lẹ́yìn wa náà ọlọ́run ọba tún ti ṣàlàyé ẹ̀ fún wa bákan náà ìdájọ́ tá a máa lò láàrin ara wa ọlọ́run ọba ìlékè láti fi sínú alukur'ani kẹrìmì fún wa alukur'ani adájọ́ ni ọ̀rọ̀ fífi ìsòpin aláàánú irọ́ àtòdodo ni ọ̀rọ̀ gidi ni kì í ṣe ọ̀rọ̀ awẹ́wà kẹsì ẹ̀yẹ bí yẹn bá wá jẹ́ ẹnìkan tọ́jẹ́ jẹ nípa jẹ nípa tọ́ba ló ń gbé alukur'ani kalẹ̀ nítorí pé òun jẹ́ ajẹ́ nípa tí ọ̀fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba tí ò tiẹ̀ fẹ́ tẹ̀lé ọlọ́run ọba ìrèké ọlọ́pàá ẹni bẹ́ẹ̀ rún ni. ẹni yóò tọ́ba sì tó ń wá ìlànà ìmọ̀nà tó pegedé kan tó wá ń wò pé ìlànà yẹn ó tún yàtọ̀ sí ìlànà tí bẹ́ẹ̀ ní alukur'an tó ń wá ìlànà míì tó yàtọ̀ sí alukur'an irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ìrèké ọlọ́tún sọnù ni. ẹni yòówù tó bá ń wá yìí tayọ tírà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìyẹpẹrẹ ni ó rí látọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo ẹni yóò tó bá wá ń wá aránṣẹ́ àtìlẹ́yìn láì ṣe pé ń gbá ìdájọ́ lọ sínú tírà ọlọ́run ọba ìlékè ọlá náà ọlọ́run ọba ìlékè ọlá yọ pàrọ̀ ẹni bẹ́ẹ̀ rún náà ni. alukur'an gbogbo àti ajẹ́ olùtẹ́tí gbọ́ wa òun náà ni okùn ọlọ́run ọba tó yí tó ṣe é pé abala rẹ̀ kan bẹ lọ́dọ̀ ọlọ́run ọba abala rẹ̀ kan bẹ ní ọ̀dọ̀ tiwa náà èyí tó ṣe é pé ọjẹ́ sábàbí tá a fi gòkè ga lọ sí sámà nígbà tí ó ń kálukú wa tí a dáadáa. alukur'an kirim òun náà ni ọ̀nà tó lágara ọ̀nà tó tọ́ òun ni alukur'an kirim torí pé gbogbo ń tọ́ dáa tó tọ́ gbogbo ọ̀nà rere òun náà alukur'an ń tọ́ka wá sí òun gangan fúnra rẹ̀ ó sì ń jẹ́ siratul mustaqim ọ̀nà tí ó dúró déédéé òun náà ni alukur'an kirim alukurani ò ní yẹ kò ní kò lè yẹ kò lè kò gbogbo ti ń jẹ dáadáa ò lè yẹ kó nu alukurani rárá rárá o bẹ́ẹ̀ sì ni alukurani ò ní wọ dípò pa àmọ́ lérò pa fẹ́ gbé dúró bẹ́ẹ̀ sì ni ìfẹ́ ẹnu kò lè kó gbogbo òdodo tí ń bẹ nu alukurani kẹrin kò lè ti dànù kò sì lè yẹ kó bẹ́ẹ̀ ni téèyàn bá ń ka alukurani kẹrin àwọn ò sì ní máa sopọ̀ pẹ̀lú pàǹkà alukurani káwá sọ pé àwọn lọ papọ̀ rárá o a rí i pé àwọn máa tú dáadáa ni ẹ̀ ń bá mọ alukur'ani kà dáadáa tó yé dáadáa èdè lágbáwá náà tún máa tara bẹ́ẹ̀ yóò máa tara bẹ́ẹ̀ yẹlu ẹni bẹ́ẹ̀ èèyàn náà tún jẹni tó ṣe pé ahọ́n rẹ̀ yọ lẹ̀ tí ọ̀rọ̀ sínú alukur'ani kẹrim pẹ̀lú sínú èdè lárúbáwá àti nínú ọ̀rọ̀ nígbà tí bá ń sọ̀rọ̀ torí pé alukur'an béèyàn bá mọ̀ ọ́ ọlọ́mọ fi ń ṣe àwíjàre táhán èèyàn máa ń túká pẹ̀lú rẹ̀ dáadáa ni ahán yìí nígbà tí táwa pé ó ti kalẹ̀ kan ti gbọ́ ó tún ti ń ka ní ìfẹ́ ah, a ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ rárá o Al-Qur'an tí yẹn bá ń kà ní ìsìntọ́ ọ̀kà fúnra ara rẹ̀ tẹ́lómi bá tún kà báyìí yóò tún máa jẹ́ ọ̀tún létí rẹ̀ tẹ́lómi bá tún kà yóò tún jẹ́ ọ̀tún ni kódà kọjá èèyàn kan ṣoṣo ní ń kà ní fún yẹn tí bá ń kà ní gbogbo ìgbà á tún máa rí ọgbọ́n ẹ̀kọ́ òye oríṣiríṣi ìmọ̀ á tún máa rí nínú rẹ̀ ní gbogbo ìgbà ní tó bẹ́ẹ̀ gẹ́ tọ́jẹ́ pàdé sallallahu alaihi wasallam tó sọ pé kí afa wa Abdullahi ọmọ arda oníkọ́ ka alukurani fóun tí afọwọ́ abdullahi sọ pé a níwàá máa ka alukurani fúnra ní sọlá ṣe bí wọn náà wọn sọ kalẹ̀ fún ni anabi sọlọlá àṣìlọ ni ó máa ń wù mí kí n máa gbọ́ lódò ẹni tó bá yàtọ̀ sí èmi fúnra ara mi náà ni àríbáyì anabi sọlọ àlẹsọlá àwòkọ́ṣe rere ló tún jẹ́ fún wa yẹn ìyẹn nípa ní sọsọlọm bó ṣe jẹ́ ni tọ́lọ́ ń sọ alukurani kalẹ̀ fún ó tún ń bùkátà pé ń fẹ́ káwọn èèyàn máa ka kó wọn sì máa gbọ́ ní gbogbo ìgbà àwa náà tún máa dẹtí bẹ́ẹ̀lì jẹ gbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa bí ṣe ń ṣe ti ń gbọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà rẹ̀ ridwanullahi ta'ala alayhim. alukur'an karim àwọn olùmọ̀ yóò látara rẹ̀ tí wọ́n bá ti ń kà báyìí wọ́n máa kà lákàtúnkà ní jẹ́ tún kẹlẹ́ èsì jẹ́ tún kẹlẹ́ èsì kẹlẹ́ èsì gbóògùn bí ṣe máa ń gun olóògùn yẹn kíka alukur'ani àti gbígbọ́ alukur'ani a máa gun ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó máa alukur'ani ká ju gbóògùn ṣe máa ń gun olóògùn lọ torí pé alukur'an kíka rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni táwọn bá ń ka àwọn wọn ka ni wọ́n bá ti ń kẹsẹ̀ kan tán wọ́n máa sómi wọ́n bá ti ń kọ gbọ̀rọ̀ kan tán wọ́n máa sómi. bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan yìí máa tọ́lọ́n kó sínú alukur'an gbogbo àwọn nǹkan yìí máa yìí kò lè dópin láéláé o àwọn nǹkan yìí máa yóò ní kò lè kó nu alukur'an ẹni yóò tọ́ bá fi alukur'an sọ̀rọ̀ sọ̀rọ̀ alukurani sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òdodo ni bẹ́ẹ̀ sì ni ẹni yóò tó bá fi alukurani dájọ́ ń gbà wọ́n ní pé àwọn fẹ́ ìdájọ́ kan ló bá padà sínú tírà ọlọ́run ló bá lo alukurani láti fi dájọ́ ìlú ẹni bẹ́ẹ̀ ó ṣe déédéé nínú ìdájọ́ rẹ̀ tí ó bá dá bákan náà ẹni yóò tó bá fi alukurani karim ṣiṣẹ́ sí ọlọ́run ọba ọmọ sanlẹ san dáadáa o ẹni tó tó wá pèpè sínú alukurani tó pèpè síbi alukurani ọlọ́run ọba ìlẹkẹ olófin ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó ti ní ìfọwọ́sọ̀yà ó sì ti ní àdéhùn kalẹ̀ fún gbogbo ẹni yóò tọ́ bá kà á tó sì ṣiṣẹ́ pẹ̀lú tí ń bẹ nínú rẹ̀ wípé òun ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nù láyé kò sì ní sọ̀rọ̀ ibú tó bá dàlù kẹ̀yà àmà ẹ̀rí pé oríire ńlá ni ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó fi ní lọ́kàn balẹ̀ wípé ẹni yóò tọ́ bá ka Al-Qur'an Al-Karim láyé tó sì fi ṣiṣẹ́ sí kò ní sọnù bákan náà tó bá tún dá al-qiyāmah kò ní wà nínú àwọn olórí ibú àwọn tí wọ́n sórí ibú kọ́lọ̀ mọ́jì kémi àti ẹnìkọ̀ọ̀kan wa mọ́jì ká sórí ibú síwálẹ̀ tí ó ká al tí ó sì dúró ti kíkà rẹ̀. gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé àwọn oríparípa oríṣiríṣi kò ṣe wá nípa eléyìí ọwọ́ alátọ́dọ̀ àfáwọ̀ Abdullahi ọmọ Abbas radiyallahu ta'ala anhuma wọ́n sọ báyìí pé wọ́n máa ń tarakahu ẹni yòówù tó bá gbé bá gbé jù wàhájárọ̀hù tó sì yàn lódì wà á rọ̀bọ̀ àìn tó sẹ́rí kù níbẹ̀ kọ́sọ̀rọ̀ dúnìá wal akhirah wọn ni irú ẹni bẹ́ẹ̀ ti kò fọ ayé ó rò fò lálùkẹ́yàmà dhalika huwa al-khusran al-mubin bẹ́ẹ̀ sì ni òfò tó fojú hàn òun náà lélẹ́yìí jẹ́ o ọ̀rọ̀ yìí ibn abi shayba wọ́n gbà wá nínú tírà tiwọn bẹ́ẹ̀ ni alimami tabarani àbí alimami tabari anábàánu tẹ̀sírì tí wọ́n ní ìdí ẹlẹ́ẹ̀kẹjọ ojú ewé irinwó àti mọ́kàndínní àádọ́rin ìyẹn page four sixty nine àbá nínú ẹ̀. ọlọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ wá sọ báyìí ní al-Qur'an al-Karim pé qala ihbita ọlọ́run sọ fún Adam àti Hawa ó yẹ sọ̀kalẹ̀ kó níbẹ̀ o ẹ sọ̀kalẹ̀ kó alìjẹ́nà lápapọ̀ àti ṣètọ́nù náà kálukú yẹn sọ̀kalẹ̀ apá kan yẹn máa jẹ́ ọ̀tá fún apá kan. wà á máa ti ẹnẹ kò mí ní ìhòòdà dájúdájú ìmọ̀nà ń bọ̀ wá báyìí látọ̀dọ̀ èmi ọlọ́run kì í ṣe kó tètè o dájúdájú ìmọ̀nà ń bọ̀ wá báyìí látọ̀dọ̀ òun ọlọ́run ọba subhanahu wa ta'ala. faman tabi'a hudaya ẹ̀ ń bá wá tẹ̀lé ìmọ̀nà ni kò a ọba mú alukurani tó sì ń kà tó sì ń tẹ iṣẹ́ pẹ̀lú tí ń bẹ nù rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò ṣoríire ayé bákan náà kò ní ṣorí ibú ní alùkèyàmù kò sì ní sọnù láyé náà ọlọ́ni wọ́n mọ̀ ní àárọ̀dọ̀ àǹdékiri ẹ bá akẹ́rì kò níbi ìrántí èmi ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀gá ìrántí ọlọ́run fáwa òun náà ní alukurani alkarim ẹ bá akẹ́rì kò níbi ìrántí wọn ọlọ́run ọlọ́ni fa inna lahu ma'ishatan danka ìsẹ̀mí hílà hílo níbi ọ̀nìbí ọ̀ máa ìsẹ̀mí wàhálà ìtinà ìsẹ̀mí ìfúnpépé onílù ẹni bẹ́ẹ̀ máa lò wa nahshuruhu yawma al-qiyamati a'ma wọ́n tó bá tún dá al-qiyama á tún gbèrú ẹni bẹ́ẹ̀ dìde láfọ́jú qala rabbi lima hashartani a'ma yóò ní wọlé dà mí kí ló dé tó dá al-qiyama tó wá gbé mi dìde láfọ́jú lónìí wa qad kuntu basira ṣé mo rí ìrànlá yé ni kí ló dé tí mo dẹ́ tó fọ́jú lónìí o lè sáláì mọ́ fọ́jú lónìí torí pé bẹ́ẹ̀ ni àwọn àmì wa òde wa bọ̀ láyé fọ́nẹ̀sì ìtaha ọba gbàgbé rẹ̀ o mójútó ọ̀ka ọ̀ma lò ó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ̀kẹ̀dá alikẹ́lì yẹ́wò má tó ń sá lónìí náà wọ́n gbàgbé ìwọ náà nínú tọ́wà yìí kí gbàgbé rẹ̀ tó mọ̀ pé kò ní jìyà kọ́ wọ́n fi sínú yà wọ́n fi síbẹ̀ gbé bí kọ́ tí ọ báyìí láti máa ń san ẹ̀san fẹ́ni tó bá ṣàṣejù tó ṣàṣeboro nínú ìgbésí ayé rẹ̀ wàlámì mímbi àyà ti rọ́bì tí ó wà nígbàgbọ́ sí àwọn àmì ẹlẹ́dàá rẹ̀ wàlà àdáàbò àkírọ́tì aṣáàdù abẹ́kọ̀ ọlọ́run ní ìyà àlùkìyàmà lọ́wọ́ alẹ́ kókó jù òun ìyà tí sì máa ń sábà bẹ́gbére fún yàn tí ọmọ sẹ́kù sọ́dọ̀tù pọ́ọ̀hà òun náà ni ọlọ́run bá ti sọ ilé fún wa àyà one twenty seven bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ó sì ń sọ nínú kótóbá tó àmù nínú kótóbá tó lè wàdà ó tó wà tó ṣe ní hajjatul wàdà ó ń sọ báyìí pé taraktu fikum mo gbé kalẹ̀ fún yín mo fi kalẹ̀ fún yín man lam man lam tadillu ba'dahu nǹkan tó ṣe pé láyé ẹ̀ ní sọnù lẹ́yìn ẹ̀ láéláé ìní ìní i'tasamtum bih tẹ́ ẹ bá dìrọ̀ mọ́ kitab Allah mo fi tírà mi kalẹ̀ àìsíra ọlọ́run ọba tí ń ṣe alukur'an yẹn kò fi kalẹ̀ fún yẹn o anabi sallallahu alayhi wa sallam sẹlẹ̀ hadith ilé imaamu muslim gbawo abu dawud náà gbawo ibn majah gbawo nínú hadith afa jabir ọmọ abdullah radiyallahu anhuma. wa qad imtanna allahu ala ibadihi ọlọ́run ọba ilé kíọ́lá ọmọ sì tún sí ṣe àánú ìkẹ́ fáwọn ẹrú rẹ̀ bí inzali hadha alkitab alazim pẹ̀lú sísọ tíra ìkalẹ̀ fún wọn tíra tó tóbi

míì máa pẹ̀gàn èèyàn gbogbo àwọn ìwà ìdọ̀tí tí ń bẹnu báyà yẹn ìwòsàn ní alukura ni wọ́n máa jẹ fún wàhúdà ìmọ̀nà ti wá báyìí látọ̀dọ̀ ẹlẹ́dàá yín wa rahmatun lil mu'minin àti ìkẹ́ fún gbogbo olùgbàgbọ́ òdodo Yunus aya fifty seven ọba ti sọ eléyìí wa alukura ọlọ́run sọ̀kalẹ̀ yóò ń jẹ́ wáàsí ń jẹ́ ń bẹnu báyà fún gbogbo olùgbàgbọ́ òdodo ọba ọlá wọnẹzẹlẹ alẹyìkẹ kìtàbà tìbíyànà lẹkùlì sẹyìn ọlọ́run aṣọ aṣọ tíra kalẹ̀ fún títí alukur'an kẹrin kó máa jẹ́ àlàyé fún gbogbo nǹkan wàhúdà wà rahmatan wà bùsọ̀rọ̀ lè mìíràn yóò sì máa jẹ́ ìmọ̀nà àti ìkẹ́ àti ìdùnnú fún gbogbo olùgbàfà fún ọlọ́run ọba suratul nahli aya eighty nine ọlọ́run ti sọ eléyìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé yá ahlal kitab èyí tá a fún tí àtàjù ẹ lọ́mọ ọ̀kọ́ni yubayyinu lakum kathiran mimma kuntum tukhfun òjíṣẹ́ yẹn ń ṣe àlàyé yóò ń ṣe àlàyé fún yín yóò sì máa ṣe àlàyé fún yín ọ̀pọ̀lọpọ̀ nínú tẹ́yìn pamọ́ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ tẹ́yìn pamọ́ minel kitab ntẹ́ pamọ́ nu tí àtọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ fún yín àtẹ̀wọ́rọ́ àti Injil òjíṣẹ́ eléyìí ọmọ ṣàlàyé ẹ̀ fún yín o wọ̀yáfọ̀ ànkẹ́fẹ́ ìsìn ṣe àmójúkò níbi ọlọ́wọ́n ọba ìlékè ọlá àti máa ṣàmójúkò bí ọ̀pọ̀lọpọ̀ qad ja'akum minallahi nurun wa kitabun mubin dájájú tí wàá báyìí lọ́jọ́ ẹlẹ́dàá yín ìmọ̀lẹ̀ kan àti tíra kan tó jẹ́ tíra tí àlàyé yìí kéèké tó fojú hàn dáadáa yahdi bihi yahdi bihi Allahu man ittaba ridwana ọlọ́wọ́n bá ilé tí ọlọ́wọ́n fi tíra yóò máa fi fi mí mọ̀nà yóò máa fi fi àwọn èèyàn kan mọ̀nà àwọn olólọ́wọ́n fi máa mọ̀nà látara tíra náà òun náà ni man ittaba ridwana àwọn tí wọ́n bá tẹ̀lé ìyọnu ọlọ́wọ́n ọba subile salam tọ́jú àwọn ojú ọ̀nà rere ojú ọ̀nà ọ̀la wa yukhrijuhum mina dhulumati ila nur yóò sì máa fọ̀ wọ́n jáde kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ kan ṣoṣo bí idni pẹ̀lú yọ̀ǹda ẹlẹ́dàá rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba náà wa yahdihim ila siratin mustaqim yóò sì máa fi wọ́n mọ̀nà lọ sí ọ̀nà tó sì pé odò òdèdè suratul ọba tó lágbára ọba tó gbangba yìí ọlọ́run bá sọ fún wa yìí pé yá ayyuhanna ẹ̀yin èèyàn qad ja'akum burhanun min rabbikum dájúdájú àwíjàre ó ti wá báyìí lọ́jọ́ ẹlẹ́dàá yìí wa anzalna ilaykum nuran mubina ọlọ́run ọba ó sì ti sọ ìmọ́lẹ̀ tó fojú hàn ọlọ́run ti sọ kalẹ̀ fún yín fa ammal ladina amanu billah àmọ́ àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wa i'tasamu bihi tí wọ́n sì dìrọ̀ mọ́ ọlọ́run ọba náà pẹ̀lú òfin rẹ̀ tí wọ́n dìrọ̀ mọ́ òfin rẹ̀ sí rẹ̀ fọ́sà yòdì kílò hùn fi rahmatin min ọlọ́run fi wọ́n sínú kẹ rẹ̀ yóò kí wọn wọnú kẹ látọ̀dọ̀ rẹ̀ wọ́fọ́ yóò sì fọ́n sínú ọlá látọ̀dọ̀ òun ọlọ́run ọba náà wọ̀yà fi hìm ilayhi siratan mustaqima ọlọ́run ọba tí ìṣesí rẹ̀ tọgbọ̀ngbọ́n tó jẹ́ ìṣesí abíyì ó tún sọ báyìí fún wa yìí pé inna hadha al-Qur'ana ọlọ́run dájú al-Qur'ani yahdi lillati hiya aqwam a máa fi ni mànà lọ sí gbogbo nǹkan tó gún régé gbogbo nǹkan tó dúró déédéé làlùkùránì máa fi ní mànà lọ síbẹ̀ wa bushra wa yubashshiru al-mu'minina alladhina ya'maluna as-salihat yóò sì máa jẹ́ ìró dùnú fún gbogbo àwọn tó ṣe pé wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo yóò máa dùn wọ́n nínú àwọn tó ṣe pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ rere anna lahum ajran kabira pé dáadáa bí ẹ̀san tó tóbi ń bẹ fún wọn lọ́dọ̀ Ẹlẹ́dàá àwọn Suratul Isra ayé ẹlẹ́kẹsàn lọ́lọ́run ti sọ eléyìí fún wa o wa qala ta'ala ọlọ́run ọba ìlẹ́jọ láti sọ pé wa nunazzilu minal qur'ani ma huwa ní àmọ́ mú sọ̀kalẹ̀ nínú al-Qur'ani nǹkan tó ti kọ́ wala yazidu zalimina illa khasara kò sì ní lékún nǹkan fún alábòsí ju òfò lọ Suratul Isra àyà eighty two lọ́lọ́wọ́n bá ti sọ eléyìí. bákan náà wa qala tabaraka ismuhu ọlọ́wọ́n ọba tí ibùkún bẹ fún orúkọ rẹ̀ ó tún sọ báyìí pé qul huwa lilladhina amanu hudan wa shifaa sọ fún wọn pé alukur'ani yẹn ìmọ̀nà àti ìwòsàn ló fún àwọn olùgbàgbọ́ òdodo والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى àwọn tó ti pé wọn wá nígbàgbọ́ èyí tí ń bẹ nínú etí wọn o bẹ́ẹ̀ sì ni yóò sì máa jẹ́ ìfọ́jú fún wọn Suratu Fussilat àyà ẹlẹ́ẹ̀kẹrìnlẹ́ ní ogójì forty four lọ́lọ́run ti sọ eléyìí. ẹ wá rí àwọn àmì àwọn àyà tó pọ̀ lọ́lọ́run ọba mú wá nínú Al-Qur'anil Karim títí sọ nípa ọlá àti ipò àti iyì àti àpọ́nlé àti ògo àti ẹ̀yẹ tó wà fún tírà ọlọ́run ọba tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ̀kalẹ̀ fún anabi sọ̀lá sẹ́lá kọ́ máa jẹ́ ìmọ̀nà fún wa. gbogbo ẹni yóò tó bá ti ń ka tírà ọlọ́run ọba títí alukur'ani yìí balukur'ani ti ń jẹ́rìí ara rẹ̀ ti ń sọ nípa ọlá ara rẹ̀ yìí ó kéré ní tírà tẹ́ẹ̀rì oníwèé tẹ́ẹ̀rì táwọn ti bẹ tí wọ́n sọ pé ìnjílì ń lọ́wọ́ àwọn tàbí tàwọn ń lọ́wọ́ àwọn ẹ béèrè pé kí wọ́n sọ bí tí tírà yẹn ti ń pè rẹ̀ lórúkọ pé nǹkan báyìí lórúkọ òun jẹ́ òun jẹ́ alikitab òun jẹ́ siratul mustaqim òun jẹ́ alifurqan òun jẹ òun jẹ bẹ́yẹn àti pé tí ọmọ ròyìn ara rẹ̀ ẹni pé alukur'an náà lọ́lọ́run ọba ìlẹ́kì ọlá nítorí ròyìn alukur'an báyìí àwọn àyà sọ̀kalẹ̀ ń parú ìfísí ọ̀pọ̀ gan ẹ̀ ń bá wá ń ka tírà ọlọ́run pẹ̀lú ìfarabalẹ̀ tí ń pẹ̀lú yiri ìtumọ̀ rẹ̀ wò tó sì ń jẹ́ kí ọkàn rẹ̀ wà nínú alukur'an tí ń ka yóò rí i pé eléyìí ni ìlànà àwọn ẹni rí fún wa nínú àwọn àwọn tó ṣe yí pé idha ta'allamu minhu ashra ayat tí wọ́n bá kó àyà mẹ́wàá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lam yatajawazu lam yatajawazuha hatta ya'malu hatta ya'lamu ma'naha lam yatajawazuha àwọn sọ̀háàbà ìṣesí wọn pẹ̀lú alukur'an níwájú ànẹ́bí sọ̀sọ́lá ni pé wọ́n ka àyà mẹ́wàá wọ́n lọ gba àyà mẹ́wàá lọ́dọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam tó bá ka àyà yìí wọn ò ní í dì fi sílẹ̀ o títí tí wọ́n fi mọ ìtumọ̀ rẹ̀ wàyà àmàlù bí mọ̀tàdọ̀ hà ẹ̀yìn tí àwọn àyà yẹn ti tọ́ka lé lórí wọn ò fi ṣiṣẹ́ sí i fọ̀tàcẹ́lẹ̀mú àlẹ́ẹ̀lmà wàlẹ̀ àmàlà máàn àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim wọ́n kọ́ ìmọ̀ àti iṣẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́sọ̀ lónìí táwọn àwọn bẹ́ẹ̀ àwọn kọ́ ìmọ̀ lásán ni láìsí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọjà púpọ̀ kọjá pé tí wọ́n bá ń há nínú alukur'an káwọn ẹ̀ta warawara ìtumọ̀ rẹ̀ kó ṣe o kó máa wà fún wọn o ní ó ṣẹ̀rọ̀ fún wọn láti mọ̀ báwo ni wọ́n ṣe fi alukur'an yẹn báwo ni wọ́n ṣe fi ṣiṣẹ́ ṣe. ṣùgbọ́n gbàtí ọba sọ pé ọmọ bá kàn lọ ha ní tákàdá lásán tí kàn ha ní tákàdá lásán gbà míì tó o tún lè ṣe sábàbí pé ọmọ kàn máa wò tí ó máa fi ṣe sí mi tí ó sì máa fi ṣe àlẹ́ àhò tó sì kó tiẹ̀ lè má làákàkún táwọn sọ pé ṣé bí wọn náà ti hà kó alukur'an ni ṣé bó ti tiẹ̀ hádìẹ̀ nù rẹ ni àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim àyà mẹ́wàá àwọn kọlọ́wà lọ́dọ̀ àníṣọ́lọ̀ wọn ò ní tì fílẹ̀ wọn ò ní tayọ rẹ̀ yóò fi kọ́ ìtumọ̀ rẹ̀ yóò sì ṣiṣẹ́ pẹ̀lú tó dálé lórí. bákan náà wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán wọ́n jẹ́ ní tó ṣe pé wọ́n máa kọ́ ìmọ̀ àti iṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí àfa wa Abdullahi ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí wọ́n ti sọ ètò sì pé tá a bá wọnú musnadu imamu ahmad ari nínú rẹ̀ àti nínú tafsiri imamu tabari. àwọn wọ̀nyí ulaika alladhina yatalaqawna awamira Allahi wa nawahihi àwọn wọ̀nyí ni wọ́n lọ gbà àti ọlọ́run wọ́n sì ń gbà kíkọ́ ọlọ́run ọba fa yusari'una ila imtithaliha duna taraddudin wọ́n máa lọ síbi pé kí tètè máa mú sẹ́nu gbèsè ayé wọn láì níwò ìwọ ọ̀hún láì ní tèméjì àwọn tata hulin òun ní fọ́ọ̀dẹ̀ gẹrẹ ọwọ́ yẹpẹrẹ mu أولئك الصفوة الذين تلقوا القرآن تلقوا القرآن وقرأوا وقرأوه عقيدة منهم أنه خطاب الله سبحانه وتعالى لهم àwọn yìí ni ẹsẹ èèyàn àwọn tó ṣe pé wọ́n gba alukur'ani wọ́n sì ń kà á lẹ́ni tí wọ́n ní àdìsọ́kàn yìí pé alukur'ani yìí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó lọọ ń sọ fáwọn látọ̀dọ̀ ara rẹ̀ ni yòkèlímù hàn bìhì Ọlọ́run bá wọn fi ń bá wọn sọ̀rọ̀ ala lisani rasulihi lórí pàdé sọlọ rẹ̀ ní kà fún wọn walihadha hamalu ra'ayatul qur'an qawlan wa amala àwọn yìí torí ẹ̀ ló jẹ́ pé wọ́n gbé àsíá àsíá alukur'an wọ́n gbé dání lọ́rọ̀ àti níṣe wa arhabu ada allah látara pé wọ́n gbé dání lọ́rọ̀ àti níṣe yẹn a wọ́n jẹ́ ẹrù jẹjẹ fáwọn ọ̀tá ọlọ́wọ́n ọba wa nasharu al-adla was salam wọ́n wá fọ́ déédéé àti ọ̀làká fi àrùbẹ̀lá sórí ilẹ̀ ọlọ́run ọba. wà á kọ́rọ́jú nasa mi ní ìbáda ti ìbáda wọ́n sì mú àwọn èèyàn jáde pẹ̀lú alukuran tí wọ́n mọ ìkó níbi ìmọ̀jọ́sìn fún àwọn ẹ̀dá ọlọ́run wọ́n mú àwọn ẹrú ọlọ́run kó níbi ìmọ̀jọ́sìn fún àwọn ẹrú ọlọ́run ìlà ìbáda ti rọ̀bìl ìbáda lọ síbi fún ọlọ́mọ sin ọba tó dá gbogbo àwọn ẹ̀dá. wọ̀mí ndéèkì dúnìyà wọ́n fa àwọn fífẹ́ ayé wọ̀mìjọ́rì àdìyàn wọ́n fa àwọn yẹn kó níbi ẹ̀sìn kẹ́sìn ẹ̀sìn òjòrò ẹ̀sìn jàǹbá wọ́n fa àwọn kó nínú rẹ̀ ìlà àdìlì islam lọ síbi déédéé islam wà á kọ́kọ́ lè kọ́ ìrọ̀wọ̀ sàáyàdẹ́ta àwọn wọ̀nyí wọ́n wá dé tó ṣe pé àti tí ń jẹ́ oore àtòríire méjèèjì wọ́n ṣe kí ni òun wọ́n rí kójọ lílbàṣàrí ìyẹtì kò lè hà fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ àwọn sọ̀hábà ìsìn wọn lélẹ́yìí wọ́n kó oríire wọ́n kójọ fáwọn èèyàn wọ́n tọ́ka wọn síbi gbogbo ń jẹ́ mọ́ dáadáa wọn kò jọ fáwọn yẹn gbogbo àti ajẹ́ mùsùlùmí. ẹ jẹ́ ká lọ mọ̀ pé dẹ́dẹ́ bí àwa lónìí táwa náà wà yìí àmọ́ wàá nú àsìkò kan tó ṣe yí pé ti fi hi àlùfíìtàn fìtínà wàhálà pọ̀ nínú ẹ̀ gan wọ̀tàlá ti fi hi àmúwájú mihan bẹ́ẹ̀ sì ni igi odò nínú odò wọ́n fi ẹ̀gbẹ́ gbára wọn tí fi ti kura wọn. bákan náà wastahkamat fihi shahwat gbogbo yòròyòrò adùn ayé tàbí àtitẹnu olóte yìí pé òun ní dájọ́ lórí àwùjọ tó ṣe kóńkálukú wá wà nínú gbàtà wà wa kathrati shubuhat oríṣiríṣi ìlọ́jú ìrújú ìṣojú ló bẹ nínú àwùjọ tá a wà wa ta'addadatil mushkilat oríṣiríṣi àwọn ìṣòro oníṣìí bẹ níbẹ̀ wa tahaddiyat àti àwọn oríṣiríṣi ìpèníjà níbẹ̀ mẹ́ wa kathrat àwọn oníwàpọ̀nù àwùjọ àtàwọn tí wọ́n ń pèpè síbi tọ́lọ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ ọ̀yọ́nu sí wa innahu la khalasa min hadha kullihi káwá lọ́mọ ike kò sí ọ̀nà àbáyọ fún wa o tá a fi lè jáde kó nínú eléyìí kò sọ́nà tá a fi bọ́ kó nínú eléyìí ní gbogbo ẹ̀ pátá wala shaddal lè azrin bẹ́ẹ̀ sì ni kò sí ìdè ìlòdì mọ́tì dáadáa wala rusukha lil qadami kò sì sí ìfi gìgìrísẹ̀ múlẹ̀ dáadáa wàlà òǹsà lè nàfsìn kò sí ìnájú kan fún ẹ̀mí wàlà tẹ̀sílẹ̀tà lè rọ̀hìn kò sì sí ìdánilọ́kànlé kankan fún ọkàn kàtàbẹ́mì kan wàlà tàkíkà lè wáàdìn bẹ́ẹ̀ sì ni kò sì sí ìmúṣẹ fún àdéhùn kan wàlà amúnà mi ẹ̀kọ́bìn kò sí ìfàyàbalẹ̀ o fún ìyà ọlọ́run ọba wàlà tòbúta lè mú ọjàkọ́dìn bẹ́ẹ̀ sì ni kò sì sí ìrìnlẹ̀ fún àdìsọ́ kankan wàlà bàkọ́ a lè zikirin wà á sàrìn tọ́yìn bẹ́ẹ̀ ni kò sí ìṣẹ́kù fún ìrántí kan àti orí pa kan tó dára illa bi an yattajiha al-muslimuna jami'an hukkaman wa mahkumina shu'uban wa duwalan shababan wa shiban rijalan wa nisa'a ulama'a wa 'amma tija'a اتجاء صحيحا بكامل أحاسيسهم ومشاعرهم بقلوبهم وقوالبهم إلى كتاب الله kò sọ́nà àbáyọ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí fún gbogbo wa lápapọ̀ àyàfi pẹ̀lú wípé kí gbogbo mùsùlùmí lápapọ̀ láwọn adájọ́ wa àwọn aláṣẹ wa àtàwa tí wọ́n ń dájọ́ lé lórí tí wọ́n ń pàṣẹ lé lórí ní ìjọ ìjọ ìjọ wa ìyẹn ni pé ní ìran ìran wa àti ní àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè ní ọ̀dọ́ àti àwọn àgbàlagbà ní ọkùnrin àti lóbìnrin ní olùmọ̀ àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn àti kí gbogbo ká ní àdójúkọ tó lálàáfíà ní pípé pẹ̀lú gbogbo ìfúramọ́ wa pẹ̀lú ọkàn wa àti òye wa ká da gbogbo ẹ̀kọ́ tírà ọlọ́wọ́ Ọba subhanahu wa ta'ala tilawatan wa tadabburan a máa kà á a sì máa yẹ ìtumọ̀ rẹ̀ wò wa ta'alluman wa ta'lima a máa kọ́ a sì máa fi kọ́ àwọn èèyàn wa amalan wa tatbiqa a máa fi ṣiṣẹ́ ṣe a máa gbìdánwò rẹ̀ wa huwa al-mu'inu al-'azbu alladhi la yan. fọ̀húwà alìmọ̀ínù òun náà ni alìmọ̀ínù làbù òun náà ni ìṣẹ̀lẹ̀rú ojú ogójò tó dùn tó mọ́ alẹ́rí láàyà ń bòbò mọ̀sílákọ̀ ọdún kan ni tí ò ní gbé rárá tí ò sì ní tí ò ní lọ lẹ́nu rárá bó ti kó ma. bákan náà wàlàyé sunu abàdà kò sì ní dàrú papọ̀ láéláé omi tí ò ní rú papọ̀ ni wọ̀lìkẹ́ńzol wáfìr alukur'ani yìí òun náà sì ní pẹ́pẹ́ ọ̀rọ̀ tó péye alẹ́dí láyẹ̀zídù hul ìfàkù ìlà dídátà wọn kẹsàrọ̀ nínà òní lékun kankan ju púpọ̀ púpọ̀ lọ. wàtẹ̀kìrìrán àwọn wàtẹ̀kìrọ̀rán wàtẹ̀kìrọ̀rù tìláwàtì ìlà hàlà wàtàwàtàwà wọ́tàlá wa bẹ́ẹ̀ sì ni pé máa para alukurani láti máa ka gbogbo wa kò sí nǹkan tí ó máa lékún fún wa ju dáadáa dídùn àtòrí lọ. bẹ́ẹ̀dá anáhu látọ̀mnáhu kùnúzùhù ilà liman akbala aleyhi bi qalbi ṣùgbọ́n gbogbo àwọn pẹpẹ ọ̀rọ̀ alukurani yìí wọn ò ní fi tọrẹ fẹ́ni kankan àfẹnutọ́ba dọ̀kan rẹ̀ kó alukurani wa alqa ilayhi sam'ahu wa huwa shahid tó sì dá gbogbo ọkàn rẹ̀ kó alukurani lẹ́ni tó yẹ rẹ̀ ọwọ́ àǹtòsí yóò sì mọ̀ sọ gbogbo ẹ̀ gbogbo àtà jẹ́ olùtẹ́tígbọ́ wa ní bá a ṣe ń gbọ́ wa káàkiri innana fi hadha al-asr nínú àwọn àsìkò tá a wà yìí qad a'rada kathirun minan nasi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti sẹ́rí anil qur'an kó níbi al-qur'an al-karim wa na'aw anhu wọ́n ti takété sí wọ́n jìnnà sí i faman hayata kathirin minhum téèyàn bá yòówù tó bá wòye sí ìtẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn láwùjọ tá a wà lónìí وجد أنها لا تمت إلى القرآن بصلة irú ẹni bẹ́ẹ̀ yóò rí i pé kò tí ẹ fẹ́ ní ìbáṣepọ̀ kankan ìsẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ẹ fẹ́ rí i pé kò fẹ́ ní ìbáṣepọ̀ kankan sí al-Qur'anil Karim kọ́lọ́n ọba kọ́lá wa fún mi àbúrò yìí. fama aktharul mukhalafatil mawjudata wama a'zamal wajibatil mafquda. a ọmọ pọ̀ púpọ̀ àwọn ìyapa tí ń bẹ láwùjọ lónìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ sì ni ní tó tó tóbi jọ àwọn ọ̀ràn yẹn ọlọ́run tá a rí mọ́ láwùjọ táwọn èèyàn ò mú sẹ́ mọ́ ọmọ àwọn ni tó tóbi tó rù nǹkan bẹ́ẹ̀ wọ̀ ẹ̀yìn nípa àwọn ọ̀ràn yẹn ọlọ́run tá a mójútó àwùjọ. tó kálukú wa bá wòye a rí i pé a mọ̀ bí lọ́wọ́ a pé níbo ni àwa mùsùlùmí wá wà lónìí nínú alukur'ani tó tóbi yìí níbo ni àwọn ọ̀dọ́ àlè ó mọ ìwà nípa tírà ọlọ́run ọba tó jẹ́ tírà alápọ̀nlé pàápàá jùlọ yìí tó lóore yìí wọ́n ti fi nǹkan tó yẹpẹrẹ wọ́n ti fi ba tó lóore jẹ́ tẹ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹlòmíì ti pépà ìròyìn bá jáde tí ìròyìn bá jáde ní ìsìnkú ní ìsìnkú jáde ẹlòmíì ò lè ṣe kọ́ mọ́ lọ sí ọ̀dọ̀ àwọn fẹ́ndọ̀sì yẹn kọ́ mọ́ lọ ra ìwé yẹn bẹ́ẹ̀lòmíì ọba lọ ra yóò jókòó tí wọn yóò máa mú wéyẹn lẹ́yọkọ̀ kan lẹ́ọkọ̀ kan bó ti kókó kókó nú rẹ̀ yóò gbogbo edward headline yẹn gbogbo àwọn newspapers yẹn yóò wù wọn lọ àwọn magazine náà tó bá tún wà ń bẹ́ẹ̀ ìwé ọ̀sẹ̀ọ̀sẹ̀ tàbí tó lóṣooṣù yóò tún wo yẹn náà lọ ṣe bá béèrè lọ rẹ̀ pé alukur'an alukur'an yẹn taruku ni tí ọba gbé báyìí ọ̀fẹ́ atẹ́gùn sí ni tí bá dẹ̀ wọ mọ́tò tí ń lò mọ́tò rẹ̀ taruku rárá tí ẹ bá wá ń sẹ̀ tirẹ̀ bí mọ́ tónítóní ní àṣẹ tí ẹ ṣe kí ni o òun náà ló wà ṣùgbọ́n tí ẹ bá wá wù wọ́n lágbègbè ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí pé tó lóore ni wọ́n fi ń pààrọ̀ tí tó jẹ́ nǹkan yẹpẹrẹ wala hawla wala quwwata illa billah níbo làwọn obìnrin wá wà nípa kíkọ́ àwọn nípa ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu alukur'an èyí tó ṣe yí pé tá a bá wò ó àwọn ẹ̀kọ́ tó pọ̀ ní bẹ́ẹ̀ o àwọn obìnrin ọtọ́ ń bẹ lábẹ́ hijab níbo làwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀gbẹ̀ alukur'an tí èsì pọ̀pọ̀lọpọ̀ fóònù wọn orin àti fíìmù ní bẹ́ẹ̀ àwọn eré àgbéléwò tí èsì pé bẹ́ẹ̀ náà ni wọlùzọ́ọ̀mù ìhẹ́yà níbo làwọn obìnrin wá wà nípa dídún nímọ̀ àwọn ìtìjú tí alukur'an gbé wá gbọ́lọ́wà ẹ́ bákan náà wọlùzọ́mù lẹ́ṣíṣímà àwọn obìnrin wa wọn má jẹni tí ó pin jù níbo làwọn wà nípa gbogbo yìí bíá ọyẹ dáàbò bóra wọn pẹ̀lú pé wọn ò gbọ́dọ̀ yá àṣà èèyàn bẹ́ẹ̀ ni làwọn obìnrin wà nígbà tí ike hijab ni wọ́n hijab wọn. bẹ́ẹ̀ ni bí alukur'an tún ṣe ń kọ̀ fún apá àtàbàrùjù wọ sòfò kóbìnrin ọmọ múra dáadáa tàbí kó sí ẹ̀yà ara rẹ̀ kálẹ̀ tàbí kó tún sí ojú rẹ̀ lẹ̀ níbo wọ́n fẹ́ sọ níbo wọ́n fẹ́ wà nípa gbogbo ọ̀rọ̀ tí alukur'an wà wọn ní sọ̀pá rẹ̀ iná àti ìmọ̀ ọ̀rọ̀ papọ̀ mọ́ ọkùnrin ọlọ́kùnrin bí kò ṣe pé ká tún béèrè yìí pé níbo ló ń kálukú wá wà nípa fífi alukur'an dájọ́ ní gbogbo àwọn agbègbè ìṣẹ̀mí wa lápapọ̀ a rí i pé tá a bá wo gbogbo atajẹ́ mùsùlùmí ìtọ́bọ̀ fún wa pọ̀ ọlọ́run tó bọ́ fún wa pọ̀ nínú Al-Qur'an Al-Karim òun kálukú wa ó wá tọ́ yẹ fún wa ká tètè ká padà sínú tírà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá torí pé tá a bá wò ní ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ tó sì jẹ́ òdodo gbogbo àtà jẹ́rùsìn ọlọ́run á rí i pé anahu sadaqa fi ha ulahi wa ulahi ka qawluhu ta'ala èyí tó jẹ́ tó ṣẹlẹ̀ lórí àwọn yẹn òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nípa bí anabi sallallahu alaihi wasallam bó ṣe gbé àlùkòmọ yìí bó ṣe gbé lọ sílé ẹjọ́ Ọlọ́run ọba anabi sallam ó pe àlùkòmọ yìí ó pe wọn lẹ́jọ́ ibi tó gbélé ẹjọ́ lọ oní Allah subhanahu wa ta'ala ní tó pe wọn lẹ́jọ́ lé lórí oní àlọ al-Qur'an al ẹni tí wọn ti pè lẹ́jọ́ ní sáà ní ọlọ́tí ọlá rẹ̀ gbàdúrà sọ́ọ́ ní fún wa ní suratul ní àyà tẹ́tí pé wa qala ar-rasulu ya Rabb òṣìṣẹ́ sọ pé ya Rabb ìwọ ẹlẹ́dàá ni inna qawmi dádájọ́ àwọn àjọ mi tẹ́kọ̀dọ̀ hadha al-Qur'ana mahjura wọ́n máa ti mú al-Qur'ani ní tí wọ́n yàn lódì o bẹ̀rẹ̀ báyìí ẹni tó gbẹ́jọ́ ni tani òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi mo ló gbẹ́jọ́ lọ lọ́dọ̀ Allah subhanahu kí ló pè wá lẹ́ lé lórí tó pè wọn lẹ́jọ́ lórí lórí alukur'an kẹrìm tá a yàn lódì. Hmm, ilé ẹjọ́ ńlá ni o ilé ẹjọ́ ńlá ni èyí tí wọ́n sì pè wá lẹ́jọ́ lé lórí ọ̀rọ̀ tó tóbi ni alùpùpù tó sì lóore ni wọ́n pè lẹ́jọ́ ẹni tó sì lóore jù nínú gbogbo àwọn òjíṣẹ́ òun náà ló pe ẹjọ́ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti nífẹ̀ẹ́ sí jù. wàhájú olùkùrán yíyan alùkùrán lódì كما قال العلامة بن القيم كجري العلامة بن القيم وفي رحمه الله تعالى وأن يشمل هجر سماعه والإيمان به ثم لي يا قرآن لدي إن أنك تقصين إنه كي ما في ما قال القرآن أتكي يوم نبغوسي وهجر الوقوف عند حلاله وحرامه àti yíyàn lódì tó tún kó ما òun náà ní àti ibi haram ọlọ́run sọsọ náà alukur'an wà ń kọ́rọ́ àhò wà á mànà bí kódà kó kà á kó sì mọ́ni kó sì tún nígbàgbọ́ sí tí ọ̀fà ti wá dún bí ẹ̀tọ́ ọlọ́run yìí wọ rẹ̀ ó yẹn kur'an lòdì. wà á jọrọ tahkimihi wà tahakumi ilayhi fi usuli dini wà furu'i àti yíyàn lòdì gbígba alukur'an lẹ́jọ́ ní olùdájọ́ àti ìmọ̀gbẹ́jọ́ lọ sínú alukur'an nínú gbogbo àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa àti ẹ̀ka rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn tẹ́ mọ̀ fáwọn adájọ́ la àwọn tó ń jálàsẹ̀ nìkan láàmú sọ pé man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun fa ulaika humul fasiqun fa ulaika humul zalimun. àmọ́ gbogbo ẹni yóò ti ọba ti dájọ́ pẹ̀lú tọ́lọ́ sọ́kalẹ̀ káfíìrì ni wọ́n fásìkì ni wọ́n zọ́ọ̀lì alábòsí ni wọ́n bùkì ni wọ́n kèfèrí ni wọ́n. àwọn tó tó jẹ máa ń táwa náà lu alukurani fún un lé wa ń kọ́ nínú ẹ̀sìn wa yìí kọ́ tẹ́nìkan kan ò tiẹ̀ níbi ọ́ táwa náà wà lò fún báyìí so àjẹ́ pé àwa náà láti mójútó gbégbá àlùkòrán ní adájọ́ nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa àti àwọn ẹ̀ka rẹ̀ bákan náà wàhájúrọ̀ tafahumihi wa ma'rifati ma arada Allahu àti yíyan ló di gbígbàgbọ́ yìí rẹ̀ àti tọ́lọ̀ ń pẹ̀lú ẹ̀ fún ìwòsàn gbogbo ọkàn ìwòsàn àárẹ̀ ọkàn aláti máa lo alukurani fún gbogbo àwọn eléyìí ìran èèyàn ló di ni o wa kullu anwa'i li hajri hadhihi mutahaqqiqatun wa lil asaf fi waqi'in nas al-yawm gbogbo àwọn ìran tí alimami bin al-qayyim rahimahullah ta'ala kàkàlẹ̀ yìí ọ̀fẹ́ sí kan tí ọ̀fẹ́ wá sí lára àwọn èèyàn láwùjọ tó sì pa wà lónìí. dẹ́rẹ́jà àwọn tó ti kọ́ ń ka tẹ́rọ ọlọ́run wọ́n ìṣirúnà alamu kọ̀ọ̀láfàtì wọ́n sì ń fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n takú ti máa yapa àti ọlọ́wọ́n bá ti ń bẹ́ńbẹ́. balikọ̀dì yaziduna fi dinillahi ma laysa min ẹlòmíì nǹkan alukur'an ọmọ ìfìǹkà ṣùgbọ́n sì ń lékún nínú ẹ̀sìn ọlọ́run ní tí ò sínú ẹ̀sìn ọlọ́run mina libida wal muhdathat nínú àwọn àdádálẹ̀ àti àwọn nǹkan tuntun tí ò sínú ẹ̀sìn irú àwọn yẹn laysu bi mu'minina bihi wọn ò nígbàgbọ́ sí alukur'ani ala al ló ti tọ́ lódodo. wa in za'amu dhalika alfa kódà kọjá pé nígbà ẹgbẹ̀rún ni wọ́n fi lérò fáwọn nígbàgbọ́ sí alukurani wò nígbàgbọ́ sí wà ìkọ́rọ̀ òhò fi a'marihim hà kódà kọjá pé ní gbogbo ọjọ́ orí wọ́n fi ń ka ṣùgbọ́n tí wọ́n bá ti ń lọ dáadáa fún yẹn bẹ́ẹ̀ inú wọn bẹ́ẹ̀ wọn ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé wọ́n ń ka alukur'an ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tọ́lọ́ ọba ṣe léèwọ̀ ẹ máa bá wọn nínú gbogbo ìwà ìbàjẹ́ gbogbo tọ́kakọ́ gẹ́gẹ́ bí agbèrè gẹ́gẹ́ bí rìbá èlé bákan náà pípa ẹ̀mí tọ́lọ́ àyàfi pẹ̀lú ẹ̀tọ́ wọn tí wọ́n pa ẹ̀mí olè jíjà ìwà ìwà àbòsí irọ́ pípa ọ̀rọ̀ ẹ̀yìn òfófó àti àwọn ẹ máa rí wọn tí wọ́n máa ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn nǹkan tó dé wọ̀ ẹ máa rí wọn tí wọ́n máa ṣe. níbo wá ni wọ́n wà nípa ìnígbàgbọ́ sí Al-Qur'an Al-Karim àbí bẹ́ẹ̀ kọ́ àwọn míì tó ṣe gbé tí wọ́n ní pé gbogbo àwọn ọ̀ràn yẹn Ọlọ́run òun náà ni wọ́n gbéjú sílẹ̀ tàbí ẹ̀kọ́ wọn ò gbéjú sílẹ̀ tán wọ́n fọwọ́ yẹpẹrẹ mú ọ̀làkàkún gbogbo àwọn àṣẹ Ọlọ́run ọ̀làkàkún rẹ̀ gẹ́gẹ́ bí máa kírun gẹ́gẹ́ bí máa yọ zaka gẹ́gẹ́ bí ìṣerere sáwọn abínibí wa méjèèjì gẹ́gẹ́ bí dídá ọkùnrin dípọ̀ ìṣerere sáwọn aláìní níbo wà ní ìgbàgbọ́ wọn wà sí Al-Qur'an al-Karim ìtọ́ ayé pé wọ́n ti ń fi lélẹ̀ yìí dájúdájú àwọn wọ̀nyí wọ́n ń gbọ́ Al-Qur'an al-Karim tàbí ká sọ pé wọ́n ti ń kà ṣùgbọ́n wọ́n ń sẹ́rí kò níbi lílò ìpín wo lọ́wọ́ wà fún wọn bẹ́ẹ̀ nínú tírà ọlọ́run tí kí ọba wà fún wọn ìpín tó ti wà fún àtà sọ síwájú yẹn ní fọlọ́ ni wa man a'rada an ọlọ́run lẹ́ni yóò tọ́ bá sẹ́ríkò ń bìrántí òun ọlọ́run ìsẹ̀mí hílà hílò ni ó máa lo ìsẹ̀mí ìkùnkùn ni ó lò wọn ni aṣọ́rò yọmọ ìfẹ̀yà wọn ti àmà tó bá sì dìjọ́ gbèdé ọlọ́run gbèdé nígbè ní afọ́jú sọ́ràtò ọ̀hà òlélé yẹn wà gẹ́gẹ́ bí a ṣe kà síwájú. a sí ọ̀yọ́ máa jẹ́ táwọn èèyàn kan o ìranu ó sì máa jẹ́ táwọn èèyàn kan àwọn tó fi pé àwọn èèyàn tẹ̀sẹ̀ pàhó ìmọ̀ nǹkan àlàlá wọ́n jọ àwọn tọ́lọ̀ wọn báyìí lẹ́kẹ́ lásọ̀rọ̀ nípa wọn báyìí pé wọ́n yẹ kó olú na sami'na wa asayna àwọn tó ti pé wọ́n máa sọ tí wọ́n bá ń ka kí lọ́lọ́ fún ọ pé sami'na wọ́n là gbọ́n tẹ́ lọ́lọ́ ń wí wa asayna ṣùgbọ́n wà tẹ́ lọ́wọ́n àtẹ́ lọ́lọ́ sọ́dọ̀tún ní sáyà forty six ilẹ̀ a lè máa rẹ̀ gbẹ nínú ìṣẹ̀lẹ̀ ìlú rẹ̀ tó dára wọnàtàwí min nàmírihi linu ha ẹkọ sàáyàdẹsẹ dúnìá wal akhirah. bákan náà yóò tún rọrùn fún wa kó lè jẹ́ pé gbogbo ìdí alukurani pé wá sí a lè sẹ́rí padà síbẹ̀ láti lè bá a mú oríire ayé àtàlìkíyàmọ̀ láti gbọ̀ngbọ̀n wọnú ìgbésí ayé oníkálukú wa torí kọ́ làwọn bá sọ pé. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ń fi áá tí ọ̀yẹ́ tí ọ̀tọ̀ ní fáwọn olùgbàgbọ́ òdodo kọjá pé àwọn yẹn kí ọkàn wọn kọ́ mọ wárìrì fún ìrántí ọlọ́run àti ntọ́lọ́run bá sọ kalẹ̀ tí ti òdodo ní Suratul Hadid ayé fúnfún ọlọ́run ti sọ eléyìí gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ọlọ́run ọba wa sọ pé inna hadha al-Qur'ana àní al-Qur'ani yahdi lillati hiya aqwam yóò máa fi ni màná lọ síbi gbogbo tó dúró rere wa yubashshirul mu'minina alladhina ya'maluna as-salihat yóò sì máa dùn àwọn olùgbọ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n ti sẹ́rí rere yóò máa dùn wọ́n nú ìpè anna lahum ajran kabira dáadájú ẹ̀san tó tóbi ń bẹ fún wọn lọ́dọ̀ ẹlẹ́dàá wọn. wa anna alladhina la yu'minuna bil akhirah ṣùgbọ́n dáadájú àwọn tí wọn ní gbàgbọ́ sí alkiyama a'tadna lahum 'adhaban alima ọlọ́run ni a ti pàlẹ́ sí kalẹ̀ fún wọn ìyàtọ̀ jẹ́ ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò ọlọ́run subhanahu wa ta'ala ti pàlẹ́ sí kalẹ̀ fún wọn gbogbo ata ajẹ́rùsìn ọlọ́run ẹ̀yà ajẹ́ kátara tàtà kádẹ́rù ọlọ́run ní gbogbo àwọn àsìkò tó ń kálukú wá wáyé lọ báyìí káfí lọ ọmọ gbogbo pé dáadájú èyí tó sì ní oore jù gẹ́gẹ́ bí àdébí sọ́sọ́lá ṣe máa ń kanu nínú khutbatul haja káwọn ọmọ pé tó lóore jù ní ọ̀rọ̀ òun náà ní tírà ọlọ́run o ìlànà tó sì dáa jù òun náà ní ìlànà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú jù ní gbogbo àwọn ọ̀rọ̀ òun náà ní àwọn nǹkan tuntun tí ò sí inú ẹ̀sìn dáadájú gbogbo nǹkan tuntun nínú ẹ̀sìn yìí àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ ànùsí ni gbogbo àti àjẹrùsìn ọlọ́run ẹ̀yà ajá títí lọ́mọ pé dádájú àgbéga àti ìjẹ́ aṣáájú àti àpọ́nlé àti ìdarí àti iyì àti kíyàn wà níwájú gbogbo eléyìí nínú sẹ̀mí ayé àti lálẹ́ kìyàmà yóò máa wáyé lè hàmàlẹ́ ti kìtàbí láhìlẹ̀ àìmìlì nàbí fún gbogbo àwọn tí bá gbé tíra ọlọ́run dání kì í ti pé yẹn gbélé ògbé dání kọ́ àwọn tí wọ́n kọ́ tíra ọlọ́run tí wọ́n mọ̀ tí wọ́n sì ń tó ń fi ṣiṣẹ́ sí. eléyìí òun náà ni gbogbo títíra ọlọ́run ọba àti sunna ní sọlọ́m tó dálé lórí o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé alimami muslim wọ́n mú jáde kí ọlọ́run ọba kó bá wọn kẹ́ wọn láti ọ̀dọ̀ àfáwọn Umar radiyallahu ta'ala ni wọ́n dá dájú ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé inna Allaha yarfa'u bi hadha al-kitabi aqwama yá dájú ọlọ́run ọba ọmọ fi tíra ìgbé àwọn ìjọ kan ويضع به آخرين يوسم في رعوة كاسلة وأخرج البخاري رحمه الله تعالى عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه nínú hadith afa Uthman wọn gba alátọdọ àná sọsọlọm wọn lè jíṣẹ́ Ọlọ́run sọsọlọm sọ yìí pé ẹn tó lóore jù nínú yín ò lè ń tọkọ alukur'an tó sì ń tún fi ni bákan náà bákan náà tó wọn afa ibn Umar radiyallahu anhuma wípé látọ̀dọ̀ anabi sọ̀sọ́lọ̀m fanabi sọ báyìí pé láhásádà ilà fìsìnàtẹ́yìn kò sí téèyàn jowú lára èèyàn tó ju ara èèyàn méjì kan ti máa rí jowú lọ. lọ́hùn ọmọ nìyẹn tó lọ́n bò ní alukur'an tó ma tó kà á ti ń lò ń tẹ̀lé wàhùwà yakumu bihi wa ní gbogbo òru ní ètè tí òru rẹ̀ àti ọ̀sán ní jowú rẹ̀ pé ah, wa rajulun ataahu Allahu mala àtọmọnìyàn kan tọ́lọ̀ ọba fún ní dúkìá kàtàbó fún ní ọ̀rọ̀ fún lówó wa huwa yunfiquhu ana al-layli wa ana an-nahar tó náà náà ní àwọn òru rẹ̀ àti ní àwọn ọ̀sán rẹ̀ ilé yẹn náà wà ní Sahih Bukhari àti Sahih ìmáàmù Muslim. sunna anabi sallam òun náà ti wá wá lọ́pọ̀lọpọ̀ tó sọ̀rọ̀ tó pọ̀ nípa tó ti pé wọn mọ tírà Ọlọ́run tí wọ́n gbé tírà Ọlọ́run ọba dání ó sì ń sọ ẹ̀san tó wà fún wọn àti ipò tó ga ń bẹ fún ọ níjọ́ gbéǹde tó gẹ́gẹ́ bó ṣe wá nínú hadisi náà tó ṣe pé àárí hadisi tí àfa wa Abu Umama al-Bahili radiyallahu anhu tó gbà wá ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ àtọ́sọ pé iqra'u al ẹ máa ka al-Qur'an fa innahu ya'ti yawm al-qiyamati shafi'an li ashabi dájájọ́ al-Qur'an ó wà ní olùsìpẹ̀ fún àwọn ẹni rẹ̀ eléyìí Imam Ahmad àti Imam Muslim ọ̀gbẹ̀jáde bákan náà látọ̀dọ̀ yá wa àyíṣà radiyallahu ta'ala anha wọ́n sọ báyìí kó jìṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá sọ wípé alimahiru bil qur'an máa sáfọ̀rọ̀ tìlì kí ọmọ ìlú rọrọ ẹ̀ tó jilẹ̀ pẹ̀lú kíkà kúránì ọmọ kúránì ká dáadáa wá jilẹ̀ ń parí ó sì ń ka ọ̀dà gẹ́gẹ́ bíi pé ń bẹ pẹ̀lú àwọn màláìkà tí wọ́n ni tí wọ́n jẹ́ ni àpọ́nlé ẹni rí àwọn màláìkà ẹni dáadáa tí wọ́n máa ń káàkiri káàkiri tí wọ́n máa ń lọ sí àwọn àyè tí wọ́n bá ti rántí Ọlọ́run ọba yẹn tí wọ́n wá jẹ́ ni tí wọ́n ń ka kúránì dáadáa ni irú ẹ̀san tí wọ́n ṣe rí wọlẹ́dì yẹ kúrọ́ olùkùránì ṣùgbọ́n ní ti ń ka olùkùránì jẹ wọ́yẹ tàtẹ́ àtàwọn fìhì tí wọ́n ń kó fún lóńdì rẹ̀ ní kí ló lóńdì ẹ̀ wọ̀hú alẹ́ níṣẹ́ àpọ̀n kíkà yẹn ní lára kò tí ì mọ̀ ọ́n kájú bẹ́ẹ̀ lọ sàn gbìyànjú kó wọ́n sàn mọ̀ ọ́n ká náà ni wọ́n ń ka ń ka ó ṣẹ̀ṣẹ̀ ń so papọ̀ kó tó rí pé ní ó ní lára kò sí bẹ́ẹ̀ kò fílẹ̀ lahu ajran ànábì lẹ́sàn méjì níbẹ̀ fún àwọn olùmọ́ni ẹ̀san kíkà ẹ̀sẹ̀sàn ìnira ti ń rí látara kíkà yẹn hadith eléyìí náà òun náà bẹ nù sahih imaamu bukhari àti muslim àti sunanu afaawa tirmidhi bẹ́ẹ̀ náà ló tún wá nínú hadith afaawa abdul mas'ud nìkan lọ́n kọ́ bá yọnu sí wọ́n sọ pé òjìṣẹ́ ọlọ́sùn tó lọ́n sọ pé ẹni yóò tọ́ba ka harfan min kitabillah tọ́ba ka ara àbíkanu kírọ̀ lọ́n wàláhu bihi hasana ẹ̀san ọmọ abẹ fún ẹ̀san kan sì ní wal hasanatu bi ashri amsalha bẹ́ẹ̀ ni ẹ̀san dáadáa kan báyìí mẹ́wàá arú rẹ̀ lè yóò gbìgbà sáré so ó ní la aqulu lakum alif lam mim harf in sọ pé alif lam mim harf o walakin alifun harf walamun harf wa mimun harf ṣùgbọ́n alifu bẹ̀ arafi kan ni mimu arafi kan ni laamu bẹ̀ arafi kan ni tọ́ tí wọ́n bá ṣe alif lam mim yọ gbà kí ni o gbogbo eléyìí ń fi wa wípé ẹ̀sán tó pọ̀ fún ẹni tó ma Kùránì láyé àtàlálùkẹ́yàmù ní ètò sí pé ọkàn kan sí ìparí tá a ti dúró òun náà lè tó tún wá látọ̀dọ̀ afa wa amúrò ọmọ àyàn abdullahi ọmọ amúrò ọmọ àyàn radiyallahu anhuma wọn látọ̀dọ̀ àníṣe sọlá anábì sọ báyìí pé yòókọ́lù lè sọ ẹ̀mí kùrán wọn mọ̀ sọ fẹ́ nítorí ọmọ kùrán ti ń kà sí ń lò tó bá ti jọ gbèǹde pé iqra máa ka kùrán wartaqi kó o sì máa ga. waratil máa farabalẹ̀ ká kàmọ́kúntà tọrọ tìlù fi dunya bó o sì pẹ̀lẹ́kùtù kà ní ayé yẹn máa kà wa inna manzilataka inda akhiri ayatin takra'uha ibi tí kò rí ó dé ní gíga rẹ̀ tí ó dé ibi tó bá yàtọ̀ bá kà láti tó fìkà mọ ni. sàrí pé kún kálukú wa náà ọmọ yẹn ká lọ mójútó mímọ̀ alukurani àti mímọ̀ ká alukurani wa hadith yẹn imáàmù Tirmidhi fi gbé jáde àti imáàmù wa alhakim imáàmù ahmadu gbé jáde àti abu dawud àti Tirmidhi gbogbo àti ajẹ́ mùsùlùmí àjẹ́ pé nínú ọlá tó tóbi àti ẹ̀san tó tóbi òun náà ni pé kí ẹ̀dá ọmọ gbàgbé alukur'an láti máa kà bẹ́ẹ̀ sì ni ìjókòó tó tóbi náà ni káwa náà kárì wípé ẹnìkan mójútó káwa náà ká ṣe kí ni òkà mójútó oríire tó sì lágbára ni pẹ́pẹ́ àwa náà a rí i pé àwọn èèyàn wọn ń ka alukur'ani àwa náà sì tètè ń ka alọ́ mójútó a sì ń ka a sì ń ma a sì ń lò ó gbogbo ẹni yóò tó bá dé pé kíkà alukurani wa mú gbójú ó mú gbójú kúrò níbi gbogbo ohun tí ń jẹ máa dùn ayé orí ńlá lọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ lọ́mà ti fún o. bákan náà bàwá sí ìyànà kan fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú gígùn wíwọ̀ mọ́tò ilé ayé àti gbígbé ilé ayé tàbí gbogbo àwọn nǹkan tí ń jẹ máa dùn ayé yìí gbogbo nǹkan tá à ń jẹ́ bí àti tá à mú inú rẹ̀ àti àwọn bùgbé inú rẹ̀ àti gbogbo àwọn kó rẹ̀ tọ́ba ti ẹjẹ agbátìrọ Ọlọ́run ọba wa mú bákan náà kásìmù ní ìlànà ìṣẹ̀mí ayé wa níbi gbogbo àwọn ìṣesí wa pátá pẹ̀lú rẹ̀ àwa náà dẹ̀ tó ṣe pé iyì wa tó lọ tọ́jẹ́ iyì gbére tó lọ yẹn yọ padà bákan náà ìpàtàkì wa tọ́jẹ́ ìpàtàkì àtijọ́ yẹn náà yóò di nǹkan tó náà ṣẹ́rí padà bákan náà àpọ́nlé àyẹ̀sí wa tó ti lọ tá a ti ṣàfẹ́kù òun náà di nǹkan tó ṣe pé a tún rò náà padà wa ma zalika ala Allahi bi aziz kọ́lọ́ wọn dá gbogbo nǹkan padà fún wa kò ní ọlọ́wọ́n ba lára o bákan náà ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ onítọ́ wa in tatawallaw tẹ̀bá lẹ́yìn padà tẹ̀lé yìí ò ní ṣe náà ni yastabdil qawman ghayrakum ọlọ́wọ́n pààrọ̀ àwọn kan tó ṣe pé wọ́n wà lẹ́yìn yín àwọn kọ́lọ́wọ́n bá kó ṣe tíra yẹn náà ní ìṣèpáyà ní ọkàn wa ó ṣe nírọ̀rùn fún wa láti kọ́ mà ó ṣe nírọ̀rùn fún wa láti mà ó ṣe nírọ̀rùn fún wa láti lò ó ṣe ń sábàbí oríire wa ó ṣe ní adarí wa olùtọ́ka wa lọ sínú ìyọ́nú ọlọ́run àti nínú àlùjánnà ọlọ́run hádà wa sallallahu wa wa sallam wọ́n ní èèyàn lọ kí ẹnìkan tó kó lọ lé ẹ̀ èèyàn bá wọn fà wọ́n á ń ka àwọn náà lùkọ́ wọn á ní pẹ́yìn ní ẹ̀ bá wọn kà á wọ́n ní pé téèyàn lè bá wọn kà kí ni wọ́n ló ṣẹlẹ̀ kí ni wọ́n fi tí wọ́n kà yẹn kí ni wọ́n fi ń ṣe ṣẹ̀ríà islam ọ̀ràn wa bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fi ń ṣàdúrà kan ni ṣẹ̀ríà islam ò ṣe kí ni ọ̀ràn wa bẹ́ẹ̀ jálàbí nìyẹn ṣẹ̀ríà islam ò ṣe kí ni ọ̀ràn wa àmọ́ ká pé tí wọ́n kà ní pé wọ́n mú àwọn àyà kan tọ́nà ọba ìrèké ọlá fi ń sọ nípa ọ̀rọ̀ ọnu ilé lápẹ̀rẹ̀ tàbọ̀rọ̀ ọba ti gbénu ilé wa bóyá wọ́n jẹ́ àlòbù yóò tẹkùn kébẹ̀lá wọ́n ka àyà yẹn so wọ́n wá ń tu láàrin ara wọn pé tọ̀ afa alágbájá àyà yìí ẹ dákun kí làwọn àgbọ̀ yìí ta lè rí kà ń bẹ̀ táwọn tó ní ìjókòó yẹn wọ́n máa gbọ́ gẹ́gẹ́ bí yọ́ máa jẹ́ bí wá àtìkù wọn. wọ́n bọ́ sí agbe wọ́n bọ́ sínú suratul ahzab bọ́lá ṣe ń sọ nípa àwọn ìyàwó àníṣọ́sọ́lọ́m so wọ̀dùkúrú náà máa yúkúlà àríkùn so sọ́lọ́ ọba ìbọ́lá ṣe ká yẹn ẹ̀ ń ká yẹn àwọn obìnrin náà ṣe kí ni wọ́n gbọ́ pé àtìtọ́ yẹ káwọn náà mójútó nù lẹ́nu kápẹ́ yẹn bá ní pé yóò máa fi jẹ́ wáàsí òní wọ́n bá ń sọ á sọ pé kò burú ṣùgbọ́n wọ́n ń kà á ẹ̀dí wọ́n fi ń ṣàdúrà ni èyí tí wọ́n láti wọnú ilé tuntun tá a bá tiẹ̀ fẹ́ wọnú ilé tuntun kọ́ yẹn mo rò bóyá wa a ní bá wọn dá sí rúurú yẹn jálàbí làwọn yẹn wá sí kí ni wọ́n wá sí so a sì lẹni tó ní rúùmù tó ní ìjókòó yẹn lọ́yẹ pé ah, eléyìí ò sí mẹ́sìn ká sọ̀rọ̀ fún òṣèlú ìṣòkòlò ọba kókó alọ́ lórí tẹ̀lé rẹ̀ lọ́ọ̀tọ̀ rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته